وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته أدوك فمالله با أترى عليكم كيالله با أتي وينججت الله با فما سواجه النبي صلى الله عليه وسلم أتي أمال النبي صلى الله عليه وسلم àti àwọn sọ̀hábà nabi sallallahu alayhi wa sallam àti gbogbo olùjọ́sìn fún ọlọ́wọ́n ọba pẹ̀lú lànà nabi sallallahu alayhi wa sallam títí di ọjọ́ gbẹdẹ̀ qiyama. lẹ́yìn náà a gbogbo àwọn ọmọ ya wa eléyìí pé aláǹfààní àti máa gbọ́ wa lásìkò tí a wà yìí ní gbogbo ààyè tí ẹnìkọ̀ọ̀kan wa tí a bá wà tí a ti ń gbọ́ wa pẹ̀lú akíra pẹ̀lú kíkí Islam eléyìí tí ó túmọ̀ sí pé ìkẹ́ ọlọ́wọ́n ba àlàáfíà ọlọ́wọ́n ba àti orí ajẹ́njẹ tó ọlọ́run ọba kí wọ́n bá ẹnì kọ̀ọ̀kan wa. ẹ̀rí ọ̀rọ̀ tí a ń gbé yẹ̀wò lọ òun náà ni ọ̀rọ̀ nípa ìdájọ́ ẹran jíjẹ nínú Islam. àwọn ẹran eléyìí tí ó wà ní àwùjọ wa mùsùlùmí eléyìí tí wọ́n ń tà ẹran tí wọ́n ti pa tí wọ́n ń tà ní àwọn ọjà wa káàkiri kí ni ìdájọ́ jíjẹ àwọn ẹran náà eléyìí báyìí ni nǹkan tí à ń ṣe àgbéyẹ̀wò ẹ̀ a rí àwọn kan ní àwùjọ wa tó yẹ sí pé wọ́n jẹ́ pé wá wípé èèwọ̀ ni fún wa láti máa jẹ àwọn ẹran wọ̀nyí nítorí wípé òkúńbete ni wọ́n kí ló fà á tọ́yìn fún àwọn ẹran wọ̀nyí ní òkú ní ìdájọ́ òkúńbete òun náà ni wípé wọ́n gbà yí pé àwọn tí wọ́n pa tí wọ́n pa àwọn ẹran wọ̀nyí ń kọ́ o wọn kì í ṣe mùsùlùmí kèfèrí ni wọ́n nígbà tí wọ́n ti gbẹ́dájọ́ ìjẹ́kẹ̀fèrí lé wọn lórí eré báyìí ni ó lápa lórí ìdájọ́ ẹran wọn jíjẹ nítorí pé ń tá a bá ti fún nídájọ́ pé káfìrí ni ìgbé kò kí ń ṣe mùsùlùmí irú ẹni báyìí èèwọ̀ ló jẹ́ láti jẹ ẹran tó bá pa nígbà tí wọn bá kí ń ṣe ahlul kitab tí wọn bá kí ń ṣe ìkan nínú àwọn tí afúnitìrà ṣáájú ìjọ anabi sallallahu alayhi wa sallam tí wọn kì í ṣe yahudi tí wọn kì í ṣe nasọrọ ìjẹrú ẹran àwọn báyìí èèwọ̀ ni ó máa jẹ́ fún wa nínú islam. islam torí pé nínú àwọn tọ́lọ́wọ́n bá alikẹ́lá yọ̀ǹda ẹran jíjẹ wọn òun náà ni àwọn ahlul kitab àwọn yahudi àti nasara lẹ́yìn àwọn wọ̀nyí àwọn tá a tún lè jẹ ẹran tó bá pa fún wa òun náà ni àwọn mùsùlùmí naam ah, ẹni tí kò bá kí ń ṣe ìkan nínú àwọn ìran yẹn mẹ́tẹ̀ẹ̀ta tá a sọ yìí kò kí ń ṣe mùsùlùmí bẹ́ẹ̀ ni kò ń ṣe yahudi bẹ́ẹ̀ ni kò ń ṣe nasọ́rọ́ kò ń ṣe yahudi kò ń ṣe nasọ́rọ́ ní irú ẹni báyìí àlè jẹrin sọ eléyìí báyìí òun ni nǹkan tó fà á tí wọ́n fi sọ wípé àwọn ẹran tí wọ́n ń pa tí wọ́n ń tà ní àwọn ọjà wa yìí haramu ni fún wa láti jẹ èèwọ̀ ni fún wa láti jẹrú àwọn ẹran wọ̀nyí nítorí wípé àwọn tó pa ń kọ́ wọn kì í ṣe mùsùlùmí wọn kì í ṣe mùsùlùmí tó láti sọ wípé ọ̀rọ̀ yìí tí ìdájọ́ ibi tó ti jáde òun náà ni ìdájọ́ ìpè mùsùlùmí ní kèfèrí pẹ̀lú wípé kágbàgbọ́ yìí pé àwọn bídà tí wọ́n ń ṣe yìí ó ti gbé wọn jáde kúrò ní Islam. Islam nígbà tí wọ́n ti lè gbà wípé àwọn bídà tí wọ́n ń ṣe ti yọ wọ́n jáde kó nu Islam àjẹsí wípé ẹran tó bá pa ìdájọ́ kó fún ìdájọ́ òkú mbete ni. Naam àwọn ẹ̀rí tó wọ́n ń lò tó ń gbára lé lórí ọ̀rọ̀ yìí. Quran Suratul An'am àti Hadith. Ìkan Hadithu ajá tí ó pa ẹran ajá tí a ti bísmìlá sí nígbà tí a rán ajá yẹn láti lọ pa ẹran wá. Gbàtí á débi ajá yẹn ìgbà tá a débi ọ̀ràn tí ajá ipa abá ajá mi lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ àmìlí ìtọ́panú àwọn méjèèjì hadithu adi ibn hatim radiyallahu anhu hadithu yìí ni wọ́n máa ń lò lẹ́lẹ́kejì hadithu ẹlẹ́kẹta tó máa ń lò òun náà ni hadithu ti oní ẹni tó ta ọfà máa ń ran tí ó wá lọ bá ẹran náà nínú odò ǹjẹ́ rú ẹran yìí ǹjẹ́ yóò jẹ́ àbí òní jẹ́ naam eléyìí báyìí ni àwọn ẹ̀rí tí wọ́n ń lò lórí wípé àwọn ẹran wọ̀nyí ń kọ́ o kò lẹ́tọ̀ọ́ láti jẹ wọ́n nígbà tó yẹ sí pé àwọn àhàdíìsì yìí àwọn àhàdíìsì yìí ń tọ́ka sí pé ẹran tí a bá ti ṣúọ̀ lórí pípa rẹ̀ a gbọ́dọ̀ jẹ́ irú ẹ̀ báyìí naam insha Allah ta'ala kí alìbá wa mọ̀ yí pé ọ̀rọ̀ tí à ń sọ yìí nípa pé àwọn ẹ̀rí tí àwọn ẹni yìí máa ń lò òun náà ni àwọn ẹ̀rí wọ̀nyí insha Allah á àwọn ọ̀rọ̀ àfa ọ̀gbẹ́ni Muhammadu Ali Jabata á bèrè etí gbọ́ ẹnì kọ̀ọ̀kan wa so kí wọ́n bàjá sí wípé ẹlòmíràn máa rò pé báyà àbí kò àwọn ẹ̀rí wọ̀nyí ni wọ́n máa lò wọ́n láti ní àwọn ẹ̀rí míì tí wọ́n ń lò tó ń gbára lé tẹ̀ fẹ́ sọ síta ṣé báyìí nísìnyí ṣùgbọ́n bàbá máa rò bẹ́ẹ̀ ṣùgbọ́n á àwọn ọ̀rọ̀ wọ̀nyí so tí ẹ̀rí pé wọ́n ní ẹ̀rí míì tayọ àwọn ẹ̀rí mẹ́ta tá a sọ yìí inshallah ta'ala tí a bá ti wá sí àfihàn eléyìí lẹ́yìn náà àtẹ̀síwájú lórí ìmọ̀ sí àwọn àlàyé àwọn ẹ̀rí yìí ní ìfọ́síwẹ́wẹ́ naam inshallah nínú àwọn kan tí a tún gbé ẹ̀wò tátún ṣe ìpìlẹ̀ rẹ̀ tátún pìlẹ̀ rẹ̀ sí etígbọ̀ ẹnì kọ̀ọ̀kan wa òun náà ni pé ẹ̀rí ọ̀rọ̀ nípa wípé àwọn ẹran tí wọ́n ń tà ní àwọn ọjà wa yìí ìdájọ́ òkú ńbete ni wọ́n fún àwọn ẹran náà òkú ńbete òun náà ni ẹran tọ́lọ́wọ́n bá àlékẹ́ láti ilé ìwọ̀ fún wa láti jẹ so a pèlè eléyìí náà tí a ara wa gbọ́ kamaru ìdájọ́ tí wọ́n fún ẹran náà tó túmọ̀ pé ipò haram wọ́n ṣe nǹkan yìí ní èèwọ̀ fáwọn èèyàn láti máa jẹ haram ni wọ́n ń pè é tí bá ní sè é tó ká lè mọ bí nǹkan yẹn bó ṣe ní agbára tó tí bá ní sè é. naam bákan náà so àwọn máa ń ṣàlàyé nípa wípé wọ́n ṣe ìpín mùsùlùmí sí ọ̀nà méjì mùsùlùmí ilé tá a àti mùsùlùmí ilé tí a kí wọ́n gbà lérò pẹ̀lú mùsùlùmí tá a mà àti mùsùlùmí tá a mà àti pé ǹjẹ́ nǹkan yìí bá ẹ̀rí mu tó bá ìpìlẹ̀ ahlùsúnnàtì wal jamaa mu ká máa ṣe òpin aláàrin mùsùlùmí kára àwọn mùsùlùmí kan láàmà àwọn mùsùlùmí kan ní àmà tó bá ní sìn yìí tó ilé báyìí wíwá wọlé àjẹ kí á gbọ́ pẹ̀lú gbọ́lọ́ ọ̀bá nígbà tí wọ́n ti ń tó àsìkò ẹ̀yọ inshallah ta'ala mo fẹ́ kí á gbọ́ ọ̀rọ̀ nípa hadithu àwọn ẹ̀rí tí wọ́n ń dáa pé application mi fi kọ̀tẹ̀ yìí so ó dáa pé òun ló fà tó fi ń dún bó ṣe ń dún yẹn so ó yẹ pé bóyá ó ṣe kọ́ yẹ pé bóyá ó ti ní ìdí kí n update application yìí òun náà ló fà so náà nǹkan tí a fà sọ mí báyìí tí a bá farabalẹ̀ gbọ́ dáadáa òun náà ni pé wọ́n ní téèyàn bá fẹ́ dara yẹn láàmú lórí ọ̀rọ̀ ẹran yìí wọ́n ní àwọn ẹ̀rí téèyàn láti mú dání òun náà ni aya Qur'an tó ní a gbọ́dọ̀ jẹ ẹran tí wọ́n bá pa tí wọ́n dárúkọ ọlọ́run ọba lé lórí nígbà tó fẹ́ pa hadithu ajá bákan náà àti hadithu ọfà wọ́n ní mẹ́tẹ̀ẹ̀ta yìí tí a bá ti lè gbámú dáadáa téèyàn bá ti fẹ́ dára yẹn láàmú ẹ̀rí mẹ́tẹ̀ẹ̀ta yìí náà ni kó mú dání lórí ọ̀rọ̀ ẹran pípa ẹ jẹ́ kí n pílè ẹlẹ́ẹ̀kejì tó bọ́ lọ́rùn ní kí yẹn kó clear ṣé wà ee ilẹ̀ ní balẹ̀ jẹ wàlá kò sí wà á sàn sọ pé bí a dárúkọ láàrin. eléyìí báyìí náà òun náà ń ṣe jákujàku náà nǹkan tí a bá sọ bí báyìí náà ṣòro ṣeé ṣe kí n bá rí chance láti rí eléyìí tí láti tún nǹkan yìí ṣe dáadáa màá tún ṣe tí a fi láǹfààní àti gbọ́ dáadáa bẹ̀sìkà tí a bá ń sọ bí báyìí náà ni pé wọ́n ní wàláhì ẹ̀rí lórí ẹ̀ kò ju mẹ́ta náà lọ ẹ̀rí lórí ọ̀rọ̀ ẹran jíjẹ yìí àti ìṣe ẹran jíjẹ léwọ̀ àwọn ní kò ju mẹ́ta náà lọ wọ́n ní aya Qur'an tó wà nínú Suratul An'am yẹn aya àti hadithu alájá àti hadithu ẹni tó ta ọfà mayaran wọ́n ní nǹkan yìí wọ́n ní kò ju mẹ́tẹ̀ẹ̀ta yìí lọ naam ilé báyìí kan plé rẹ̀ kálíbà mọ̀ yí pé àwọn nǹkan yìí náà ni ẹ̀rí tí wọ́n gbára lé lórí ọ̀rọ̀ ẹran jíjẹ naam alhamdulillah tùwájú ṣàlàyé fún wa nípa àyà eléyìí tó wà nínú suratul an'am tọ́lọ́mọba ní ká sọ pé wala ta'kulu mimma lam yuzkar ismullahi alayhi wa innahu lafisq ọlọ́mọba ní kẹ́lá ní ẹ gbọ́dọ̀ jẹ nínú àwọn ẹran tí wọ́n bá pa tí wọ́n ìdárúkọ ọlọ́run ọba lórí ẹ̀ nígbà tí wọ́n fẹ́ pa á torí pé jíjẹ irú nǹkan báyìí ẹ̀ṣẹ̀ ni síbá nísìnyí eléyìí báyìí aya yìí wọ́n mú dání gan pé wala ta'kulu mimma lam yuzkar ismullahi alayhi ẹ má jẹ ara tí wọ́n bá pa tí wọ́n bá ṣe orúkọ lọ́wọ́ tí wọ́n bá dá orúkọ lọ́wọ́ ọba lé lórí nígbà tí wọ́n fẹ́ pa naam Alakoko òní wípé nǹkan tí àyà yìí ń ṣàlàyé tó ń ṣe léèwọ̀ fún wa òun náà ni ẹran tí wọ́n bá pa tí wọ́n ṣe bísímìláì lórí ẹ̀ nígbà tó fẹ́ pa ṣùgbọ́n nígbà tí àwọn ti gbà yí pé àwọn tí wọ́n pa ẹran ní pàtà àti àwọn ààyè ibi tí wọ́n ti ń pẹran káàkiri yìí tó ti gbà yí pé wọn kì í ṣe mùsùlùmí kódà kí wọ́n ṣe bísímìlá ìbáyìí kí wọ́n gbọ́ àwọn gbà yí pé ìdájọ́ rẹ̀ ìdájọ́ ẹran tí wọ́n ṣe bísímìlá sí náà ní kí ló fà á nítorí pé bísímìlá yìí tí wọ́n ṣe yìí kò ní jẹ́ ìtẹ́wọ́gbà lọ́wọ́ wọn bísímìlá yìí tí wọ́n ṣe yìí kò ní sàǹfààní lórí ẹran tó pa so eléyìí báyìí lẹ́bi mọ̀ pé kìí ṣe pírọ́blẹ́mù wọn òun ní pé ṣé wọ́n dárúkọ Allah ṣé wọ́n ṣe bísímìlá yìí nígbà tí wọ́n pa ìyẹn kọ́ ni pírọ́blẹ́mù wọn àwọn náà mọ̀ pé àwọn tí ń pẹran ní pàtà àwọn ò lè sọ pẹ̀lú gbogbo ẹnu wípé wọn ṣe bísímìlá nígbà tó bá fẹ́ pẹ́ hàn. àmọ́ bí tí wọ́n dúró sí kẹ́lẹ́ bá mọ̀ pé ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tẹ̀kfíìrì ni ọ̀rọ̀ yìí pé mùsùlùmí ní kèfèrí ni kò sí nǹkan kan mí bẹ́ẹ̀. ibi tí wọ́n dúró lé lórí nítorí pé ẹ̀mọ́ pé kàtáyà ń ṣàlàyé wọn fẹ́ ká gbàgbọ́ yẹ dáadáa ọlọ́run ní ẹ gbọ́dọ̀ jẹ ẹran tí wọ́n bá pa kí wọ́n ṣe bísímìlá yìí lé lórí àbẹ́ẹ̀kọ́ ni kí ló fi dá wọn lójú wípé ẹran tí wọ́n ń pa ní àwọn ọjà wa ní àwọn ọjà wa yìí wọ́n ṣe bísímìlá yìí lórí wọn sẹ̀mbẹ́ kò sí àrídájú kankan kò sí ẹ̀rí kankan tí yóò sọ fún ọ pé wọ́n ṣe bísímìlá lórí ẹ̀ kí wọ́n lọ́wọ́ fi wọ́n lọ́wọ́ kàbàlẹ̀ tó fi ń lo àyà yìí lórí ẹran tí wọ́n pa ní pàtà eléyìí tó sì eléyìí tó sì hàn sí àwa tó fi rinlẹ̀ tí àwa tí ọkàn tí ẹ̀mí tí wàá fi rinlẹ̀ ni pé ẹran tó ń pa yìí ẹran yẹn wọ́n ń ṣe bísímìlá lórí ẹ̀ torí pé àwọn tó ń pa mùsùlùmí ni wọ́n àbẹ́ẹ̀kọ́ ni naam tí mùsùlùmí bá dẹ̀ pẹ́ran a ní ṣẹ̀ṣẹ̀ máa bí léèrè wípé ǹjẹ́ o ṣe bísímìlá àbò ṣe bísímìlá tó bá jẹ́ sí pé ẹ̀tọ́ ni kábí mùsùlùmí léèrè a jẹ́ sí pé kì í ṣe ẹran pàtà nìkan ẹran tí àwọn síyáka náà bá pa á bí wọn léèrè pé sọ ṣe bísímìlá àbí wọn ṣe bísímìlá àbẹ́ẹ̀kọ́ ni ẹran tí ẹ ní mùsùlùmí tẹ bá rí ẹran tí ń bá pa ẹ gbọ́dọ̀ bí mí léèrè pé ṣe mo ṣe bísímìlá àbí ṣe bísímìlá àbẹ́ẹ̀kọ́ ni nítorí pé ìdájọ́ ń tàn sọ ni pé mùsùlùmí pẹran sáà máa wádìí pé tó ṣe bísímìláì kó tó pa àbí ó ṣe bísímìláì kó tó pa àwọn gẹ́gẹ́ fúnra wọn náà kì í wádìí lórí ẹran táwọn èèyàn bá pa wọ́n sì máa ń pèèyàn gbọ́dọ̀ wádìí irú yẹn kí lọ́wọ́ fà á tó fi jẹ́ pé wọ́n gbé ẹran àwọn ẹran àpáta yìí sípò ẹran tí wọ́n ṣe bísímìláì lé lórí tán fi àìlé wọn lórí òun kí wọ́n gbà yípa àwọn tán pa ń kọ́ o wọn kódà kan ṣe bísímìláì gan sẹ́ bó ṣe dá yín lójú yẹn wọ́n ṣe bísímìláì yẹn kẹ kódà káwọn gbọ́ báyìí wọ́n gbà pé wọn àti bísí ńlá náà nítorí fún wọn kì í ṣe mùsùlùmí so kẹ́lẹ́ bá mọ̀ pé ìdájọ́ tẹ̀síìrù ni ìdájọ́ yìí pé mùsùlùmí ní kèfèrí ni kì í ṣe ìdájọ́ ọ̀rọ̀ àṣẹ bísí so àyà tó mú wa àyà tó ní ẹ gbọ́dọ̀ jẹ́ ẹran tán àbá ṣe bísí ńlá ìṣẹlẹ lórí ni so ìbá ní so wọ́n dẹ̀ gbà pé àwọn eléyìí kì í ṣe mùsùlùmí wọn ní ńlá so alákọ̀ọ́kọ́ nìyẹn so àyà yìí ò kì í ṣẹ̀rí fún wọn àyàfi ibi tẹ́ ẹ ti lè rẹ́rìí mú wa ni pé tẹ́ ẹ bá lè bọ́ ta kẹ́ ẹ sọ fún wa yìí pé tẹ ilé tẹ̀ ń sá fún yẹn pé mo kẹ́ ẹ fèrè ní gbogbo wọn ẹ̀hẹ́n tóbi nǹkan tí ẹ̀ ń sọ náà nìyẹn tiwara yẹn tàwọn sáǹsì pé ẹran yẹn rújú ni ẹran yẹn ṣe kíní kan òun náà lẹ́bí ń sá fún kéé ṣe pé ẹran yẹn rújú kò ní bá ní sìn yìí ẹ gba àwọn tí ń pẹran bẹ̀ ní mùsùlùmí ni ṣé bá ní sìn yìí so eléyìí báyìí ni àyà alákọ̀ọ́kọ́ ẹ̀ẹ́dẹ̀ rí pé àyà yẹn ó yàtọ̀ gédégédé sí nǹkan tí so ẹran tí wọ́n bá pa tí wọ́n bá ṣe bísímìláì lórí ẹ̀ ni náà ẹran tí wọ́n bá pa tí wọ́n bá ṣe bísímìláì lórí ẹ̀ yìí ó pín sọ́nà méjì tẹ́lẹ̀ yìí tí wọ́n mọ̀ mọ̀ tẹ́lẹ̀ tí wọ́n mọ̀ fojú ẹ̀ gbé bísímìláì jù sílẹ̀ nígbà tó fẹ́ pa ni àbẹ́lẹ̀ tó jẹ́ sí pé ẹni tó fẹ́ pa gbàgbé kò sí bísímìláì kó tó pa kò ní bá ní eléyìí kalẹ̀ tí wọ́n pa tí wọ́n pa pẹ̀lú ìṣe bísímìlá ilé lórí òun ni àyà ìwí kódà kọjá mùsùlùmí ló pa tí mùsùlùmí bá pẹ ránṣì tó wá máa ń máa fojúlẹ̀ gbé bísímìlá ìkalẹ̀ tí ò pa gbó ẹnu gbogbo tí ò ṣe bísímìlá ẹnu gbogbo àwọn afá kò lórí yẹn wípé àní jẹran rẹ̀ tọ́ba yẹn pọ́ máa máa tí ò fi ṣe bísímìlá lórí ẹ̀ ni torí pé ọlọ́run bá ní kẹ́sì pé wala ta'kulu mimma lam yuzkar ismullahi alayhi ọlọ́run ní ẹ má jẹ ẹran tí wọn bá ṣe bísímìlá lórí ẹ̀ mùsùlùmí tó pẹ ẹran tó máa máa tí ò ṣe bísímìlá òun náà ò ṣe bísímìlá lórí ẹran yẹn nìyẹn alákọ̀ọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì ibi tí àwọn àbáà ti wá yapa ni pé àárí àwọn àbáà tẹni tó bá yẹ kó bá gbàgbé ni tí ò máa máa ṣe bísímìlá tó fi wá pa ẹran yẹn sẹ́wọ̀n pé ẹran tí wọ́n ṣe bísímìlá lórí ẹran nìyẹn àwọn àbáà kan ní á jẹrú ẹran yìí nítorí pé ẹni yóò máa máa ṣe gbójúlẹ̀ kò máa máa gbójúlẹ̀ gbé bísímìlá ìkalẹ̀ ó gbàgbé ni pé báyìí nìsín àwọn àbáà sọ pé àní jẹ́ wọ́n ní torí pé ìṣe bísímìláhì síwájú ká tó pẹran ṣáùtù ló jẹ́ májẹ̀mú ló jẹ́ fún ẹran tá a fẹ́ pa májẹ̀mú ló jẹ́ fún ìjẹ́ ẹ̀tọ́ ẹran tá a fẹ́ pa. naam àwọn tó ń sọ yìí pé tó bá gbàgbé á jẹ ẹran rẹ̀ kílẹ̀ rí tiwọn ẹ̀rí wọn ní pé ọlọ́run bá àríkẹ́ sọ pé ọlọ́run bá àríkẹ́ kọ́ wa nínú alukur'an báwo láti máa ṣe àdúrà báwo láti máa bẹ lọ́wọ́ ba ọlọ́run bá ní ká máa sọ pé rabbana la tu'akhidhna in nasina aw akhta'na ọlọ́run bá má fi gbá wa mú ọlọ́run bá má fi jẹ wá níyà in nasina tí a bá gbàgbé láti ṣe àwọn nǹkan tó kí ọlọ́run bá ní ká má ṣe aw akhta'na àbí a bá ṣe àṣìṣe làfi ṣe kò rí báyìí nísìnyí wọ́n ní aya yìí lójú kúrò nígbà tó yẹ kó gbàgbé ni ọlọ́run ọba àdékẹ́ládẹ̀ ló dẹ̀ kọ́ wa wípé ká máa bẹ lọ́wọ́n ọba bẹ́ẹ̀ ọlọ́run bá àlékẹ́lá dẹ̀ ti ṣe kíni ọlọ́run dẹ̀ ti gbé kúrò lórí wa pé inna Allaha tajawaza li an ummati inna Allaha tajawaza an ummati anabi sallallahu alaihi wasallam sọ pé ọlọ́run bá àlékẹ́lá ó ṣe àmójúkúrò fáwọn àlùmọ mi nípa nǹkan mẹ́ta kan nínú àwọn kan mẹ́ta tá anabi sallallahu alaihi ká yẹn òun náà ni anisiyan ní téèyàn bá gbàgbé téèyàn fi ṣe sọ wọ́n ní àwọn nǹkan wọ̀nyí kọ́ ó túmọ̀ sí wípé tí mùsùlùmí bá gbàgbé tí ò sí bísímìláì lórí ẹran tó fi pa á jẹ ẹran rẹ̀ pẹ̀lú àwọn ẹ̀rí wọ̀nyí. àmọ́ àwọn àfáà tí wọ́n ní àní jẹran yìí tó bá gbàgbé bísímìlá tí wọ́n ní ṣọ́ọ̀tù ni pé lára májẹ̀mú ẹran dúdú tí ó sọ ẹran dúdú di ẹ̀tọ́ fún wa ni pé ara rẹ̀ ní bísímìlá wa tẹ́yìn bá dàgbàgbé ṣọ́ọ̀tù nǹkan yẹn ti bàjẹ́ àní jẹran yẹn so wọ́n ní àwọn ẹ̀rí tẹ́yìn mú wáyé wọ́n ní àwa náà rí àmọ́ ẹ̀rí yẹn kò sọ wípé ká jẹ ẹran yẹn ó ń sọ fún wa wípé ẹni yẹn ò ní ní ẹ̀ṣẹ̀ lórí àìpa ẹran yẹn pẹ̀lú bísíńlá ni tó pé látò àkídìnà ọlọ́run ọba má gba wa má fi jẹ wá ń yà ń tá a bá ṣe tá a gbàgbé ṣe so pípẹ́ ẹran rẹ̀ tí ọ̀dà ọkọ̀ ọ̀rọ̀ ẹ lọ́wọ́ ọba lé orí ẹran tọ́pa yẹn òun ni àdúrà yẹn wà fún pé kọ́nà ọba àdékẹ́lá má jẹun yà lórí ìgbàgbé yẹn kìí ṣe yí pé kọ́lọ́wọ́ bá àlékí ọlá má ṣe kí ni o kọ́lọ́wọ́ bá àlékí lágbà ẹran yẹn gẹ́gẹ́ bí ẹran tá so pé ntẹ́yẹ̀ ń bẹ lọ́wọ́ bá lérò ni pé kọ́lọ́wọ́ bá kọ́ mọ́ fi ya àìṣe bísímìlá yẹn jẹ ẹran ni kìí pé ẹran yẹn lọ́lọ́ ni kìí ṣe pé ẹran yẹn ni háyà ń bá wí. ṣé ní sí bẹ́ẹ̀ náà ni hadith yẹn náà so wọ́n lẹ́rìí tàwọn táwọn dúró lórí òun ní àyà Qur'an pé wala ta'kulu mimma lam yuzkar ismullahi alayhi ẹ má jẹ ẹran tí wọn bá ṣe bisimilayi lé lórí so èèyàn gbàgbé o ó fojú ilẹ̀ gbé ilẹ̀ o wọ́n sá ṣe bisimilayi kó tó pẹran yẹn ẹ gbọ́dọ̀ jẹ. naam mo tiẹ̀ wá jẹ́ sí wípé hadith kan tó wá ń bẹ òun náà ni hadith yẹn wà Aisha radiyallahu anha hadith yìí ó lágbára gan hadith yìí òun yẹn wà Aisha sọ wípé àwọn kan ń bẹ àwọn kan wá bá nabi sallallahu alaihi wasallam àdìsí ya ọ̀yà wọn ṣàlọ́gba àdìsí wa ó ní wọn bá nabi sallallahu alaihi wasallam wọn sọ wípé àwọn èèyàn kan ń bẹ pé ṣùdàṣáwù ahadin bil nínú hadith nínú riwaya mi hadithu ahadin bil àwọn tó yẹ kí wọ́n ṣẹ̀ṣẹ̀ gba islam wọ́n ṣẹ̀ṣẹ̀ kú nínú ẹbọ wọ́n ti gba islam ni wọ́n yàtúnana billahi wọn máa mú ẹran wá fún wa lánàdìrí azakaru ismallahi alayhi am lam yadhkuru tọ́yẹ pé àwa mà bóyá wọ́n dárúkọ Ọlọ́run ọba lórí ẹran yìí àbí wọ́n dárúkọ Ọlọ́run ọba lórí ẹran yìí gbàtàn fẹ́ pa arábìnrin sàmúlọ́hà antum wọ̀kúlù arábìnrin ẹ̀yìn ẹsẹ̀ bísímìláì ń tiyín kẹ̀jẹ́. tó hadithu yìí hadithu tó lágbára ni lórí wípé tí a bá ń ṣe èméjì lórí ẹni tó pa ẹran ìjọ ṣe bísímìlá àbí ò ṣe bísímìlá òun ni hadith yẹn ń sọ bó jẹ́ pé àwọn tí wọ́n ní ẹ̀yìn ajẹran yìí nítorí wípé àti mùsùlùmí bá gbàgbé tí ò ṣe bísímìlá tó fi pẹran ajẹran yẹn torípò gbàgbé ni so hadith yìí ò jẹ́rìí fún wọn nítorí pé hadith yìí ò sọ nípa ẹni tó gbàgbé láti má ṣe bísímìlá nígbà tó pa ẹran n ti ń sọ nísìnyí ni pé àwọn ò tí ẹ̀ mọ̀ bóyá wọ́n ṣe àbí wọ́n ṣe ṣàkù lọ́wọ́ ń bẹ̀ yẹn lánàdìrì àdákàrú sùmọ̀lọ́ yàlẹ́yìí àmùlà àmà wọ́n ti gbẹ́ràn wá fún wa àmà bóyá wọ́n ṣe bísímìláì lórí ẹ̀ àbí wọ́n ṣe bísímìláì lórí ara yìí. ṣé bá nísìnyí ǹjẹ́ lè jẹ́ ara yẹn ṣàkù ni ó ṣe ṣe kán ṣe ó ṣe ṣe kán má ṣe nítorí pé kí ni àwọn ẹni yìí ṣẹ̀ṣẹ̀ gba ìsìláàmù ìjẹ́ ṣàrtíyà ìṣe bísímìlá ìṣíwájú ká tó pẹ̀ràn wọ́n lè méjì gbọ́ dájọ́ yìí wọ́n lè méjì gbọ́ yé torí wọ́n ẹ̀ṣẹ̀ gba ìsìláàmù ni aláìmọ̀ká ni wọ́n tí bá ní sìn yìí so tó ẹ pé kódà wọ́n lè pa ẹran láì ṣe bísímìlá lórí ẹran yẹn àwa mọ̀ bóyá wọ́n ṣe àbí wọ́n ṣe kéde kí wọ́n gbàgbé tí bá ní sìn yìí naam ala kulli hal nǹkan tí yáyà yẹn tó ń ṣàlàyé òun náà ni pé ẹran tó bá pa tàbá ṣe bísímìlá lórí ẹ̀ àgbúdọ̀ jẹ sebe ani ti a gbọ́dọ̀ jẹ ẹran so hadith ayé aláwọ tó máa mú wá nìyẹn hadith yẹn hadith yẹn máa mú wá again àti ka hadith yẹn náà ní ìjẹjọ so kákan sáré kọjá lórí ẹ òun náà ní hadith wa hadith ibn hatim radiyallahu anhu hadith ibn hatim radiyallahu anhu anabi sallallahu alaihi wa sallam sọ pé idha arsalta kalbaka wa sammayta anabi ní rẹ hadith ibn hatim tí o bá rán ẹran rẹ àmì tí o bá rán ajá rẹ bí kò lọ pa ẹran wa wàtàmẹ́ìtà tó wá ṣe bísímìlá lórí ajá náà tájá yẹn bá pa ẹran yẹn fọkùl àníbi ni kò jẹran náà. kóòtù àdìbò hátìm wọ́n sọ wípé fa'in akala ayé anabi tó bá wá jẹ́ sí pé ajá yìí ti jẹ nínú ẹran yẹn ń kọ́ anabi sọlọ sọ ma sọ pé fàlẹ àtàkù ajá pé má jẹnu má jẹ ẹran yẹn má tó bá yẹ pé ajá yẹn ti jẹnu ẹran yẹn fa iná wù lam yum sí kàlẹ́ torí pé èyí ń túmọ̀ sí pé ajá yẹn ọ̀pẹ ẹran yẹn fún ẹ nìyẹn sori bá ní sè wà ìnáma amsaka àlẹ́ ànáfsìhì ajá pé ẹran tó pa yẹn o ó pa fúnra ara rẹ̀ ni òun náà fẹ́ jẹ́ kóòtù àdíyòbùn hakim wá sọ wípé ó ní mo tún sọ wípé ó ń sílu ẹ̀yà nábì ìgbà mi ń bẹ́tọ́ pé màá rán ajá mi màá rán ajá mi fàájìlú máa ẹ̀hù kẹ́lìmán àkọ́ nígbà tí n bá wá débi tájà mi pa ẹran yìí sí màá wá bá ajá mi pẹ̀lú ẹ̀ kọ́ọ̀lì anábì wa ń sọ wípé àmì àbáwa àdìyí bùn hásìm sọ fún anábì sallallahu pé kóòtù ó ní mo sọ wípé òrìṣìlú kẹ́lìbì kátó pé mọ̀ọ́rán ajá mi báyìí mọ̀ọ́rán ajá mi fa ajidu ma'ahu kelban akhar mo wá tó rí ajá mi lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ lóbi níbi ẹran tó pa yẹn kí ni kí n ṣe nítorí pé níbi hadithu yìí wọ́n gbé alamatu istifham ẹ́ a question mark àmì ẹni tí ń ṣèbéèrè ó wà nínú hadithu náà tó túmọ̀ sí pé àdìbùn hátìmù ń béèrè lọ́wọ́ ànábì nìyẹn ìdájọ́ wípé tó ń bá ran ajá tó wá ṣe bísímìláì sí ajá yẹn ìgbà tó wá débi tájá yẹn pa ẹran sí òun wá bá ajá míì pẹ̀lú ẹran yẹn kí ló ń wọ́n ṣe ọ̀ọ́l kí lóun anábì sallallahu alaihi sọ anábì ní láta kò anábì ní má jẹran yẹn fa innaka innama sammayta ala kalbika anábì nítorí wípé ajá tiẹ̀ òun náà ló ṣe bísímìláì sí nígbà tó fẹ́ wàlám tó sàmì àlá àkọ́r anábì ni o ṣe bisimilayi sí ajá ẹlẹ́ẹ̀kejì yẹn. naam ẹ̀rí lélẹ̀ báyìí tí àwọn àfáà máa ń lò lórí pé al-aslu fil-luhumi at-tahrim ìpìlẹ̀ àwọn ẹran tí wọ́n ti pa òun náà ni pé èèwọ̀ ni o gbọ́dọ̀ jẹ́ títí tí ó fi dá ọ lójú báwo ni wọ́n ti pa ẹran náà ìjọba ọ̀nà tí Islam gbé kalẹ̀ mu àbí kò bá mu ǹjẹ́ àwọn májẹ̀mú tí Islam ní ó gbọ́dọ̀ pé lára ẹran tá a pa ǹjọ́ pé lára ẹran yìí àbí ò pé lára rẹ̀ nǹkan táwọn àbá ń sọ nìyẹn wọ́n à sọ wípé kọ́ ọ máa wádìí mùsùlùmí tó pa ẹran al-aslu fil-luhum at-tahrim ìpìlẹ̀ ẹran tí wọ́n ti pa òun ni pé èèwọ̀ ni ò jẹ́ tí tó fi mà tí ó fi já ọ lójú ǹjẹ́ àwọn ọ̀nà tí islam ní àwọn ọ̀nà tí islam ní ká gbà pa ẹran yẹn nípa nítorí pé alukur'an ti jẹ́ kó yé wa nípa àwọn ẹran kan tó yẹ sí pé ó kú ní àwọn ọ̀nà tó lọ́wọ́ bá àlékẹ́lá ṣe lè wọ̀ ká jẹ irú àwọn ẹran tó bá kú bẹ́ẹ̀ ìyún nínú ẹ̀ ni ẹran tí wọ́n pa tí wọ́n ṣe bísímìláì lé lórí wa inú ẹ̀ lẹ́ran tó kara wọn pa bẹ́ẹ̀ inú ẹ̀ lẹ́ran tí wọ́n jẹ ní nǹkan ẹ eh, alimawukuza ẹran tí wọ́n fi nǹkan tí wọ́n nà ní nǹkan bóyá wọ́n fọ ní nǹkan lórí ni bóyá wọ́n jà ní nǹkan kan tó wúwo ni tó fi kú bẹ́ẹ̀ náà lẹ́ran tó bá jábọ́ alimusarodíà ẹran tó jábọ́ láti ibi tó ga àbí ẹran tí mọ́tò gbá àbí nǹkan kan lọ́kọlù lójijì kò yẹ báyìí nísìnyí gbogbo orú àwọn ẹran wọ̀nyí ẹ gbúdọ̀ jẹ́ èèwọ̀ ní fún yín ní kẹjẹ náà ló fi jẹ́ pé tá a bá rí ẹran ńlẹ̀ báyìí a mọ̀ ná ǹjẹ́ àwọn ọ̀nà tí Islam ń ṣe léèwọ̀ fún wa níbi àwọn ẹran jíjẹ ǹjẹ́ kò sí lára ẹran yìí tá a bá ti rí pé à eléyìí báyìí wọ́n dùn ni a sì pé mùsùlùmí ló pa tá a sì rí pé kìí kó jábọ́ kedebe kini seba ni sigi ẹran yẹn ti di yẹ ìtumọ̀ al-aslu fi al-luhum now kí wá lọ́fà tí àwọn àfáà fi ń lo ẹ̀rí yìí fún nǹkan yẹn alákọ̀ọ́kọ́ náà kò bá wù mí kí n plé nǹkan kan bí báyìí àmọ́ nítorí bí nǹkan tá a kọ́ sí yìí bó ṣe ń ṣe ṣégeṣége nítorí ẹ̀rọ jẹ́ kí n plé rẹ̀ inshallah ta'ala títí ọ̀la so ó ṣeé ṣe kí n ti rí àwọn nǹkan yẹn kí n ti rí kí n ti perfect àwọn nǹkan yẹn kí n ti rectify àwọn problem tí ó ṣẹlẹ̀ lórí àwọn nǹkan yìí inshallah ta'ala bóyá bóyá pẹ̀lú pé pé application tí mo ń lò yẹn kí n update àbí kí n lo the second application láti cut nǹkan yìí inshallah ta'ala tàdé máa gbọ́ clearly because afẹ́ká gbọ́ àwọn nǹkan yìí torí pé èèyàn tó bá yẹ jẹ́ onírúurú so àbí kí ẹ ṣe àwọn nǹkan yìí kó wà kó kó clear dáadáa kó wọn sọ pé à ah, irọ́ ni wọ́n ń pa àwọn ń parọ́ wọn mi ni ẹ̀rí tí kinní tó ń play ò clear ọbẹ̀ dàrú ni tí nsọ sọ ní sọ inshallah eléyìí báyìí yóò sọ́dọ̀ ọ̀ràn yẹn ká tó nǹkan yìí play and moreover àwọn nǹkan tó wá kù tá a tó fẹ́ play dáadáa clear bi òun náà sì ń ṣe bákan bákan ok ti ti wà ń àbí application àbáàjì lóhun olóhun ti lo application lẹ́ẹ̀kejì láti kọ́ ti ti ajá yẹn so inshallah osùnmọ́ kí n play ẹ̀ láìpẹ́ ìbá mi wá bẹ̀ jáde. náà ìgbà tí àbáàjì àbàtà tí ó tí ó bá kéwú jẹ́ mi báyìí ẹ máa ń kátà nàbí sallallahu alaihi wasallam sọ ìgbà tí àbí ibn Hatim sọ pé tóun bá ran ajá òun ìdá oní oní qultu ursilu kalbi fa ajidu ma'ahu kalban akhar tí máa ran ajá mi kọlọ mú ẹran wá kọlọ pẹran wá tí mo bá bá ajá mi lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ anabi ni kí anabi sọ anabi ni látàkù anabi ni má jẹ fa innaka innama samaita ala kalbika torí wípé ẹnu ajá rẹ nìkan ló ti tẹ́símíyà sí ó ti bisimilayi sí wàlá tó sami ala akhar anabi ni ó ti bisimilayi sórí ẹlẹ́ẹ̀kejì yẹn gbajúmọ̀ bàtà fẹ́ da ọ̀rọ̀ irú oníjẹ́ ti báyìí tó ìjẹ́ pé ajá ẹlẹ́ẹ̀kejì náà sọ̀hábà lọ́ràn sọ̀hábí mùsùlùmí náà lọ́ràn sájà yẹn lọ sọ fún ọ bẹ́ẹ̀ àbá lọ sọ àbí àdìyí ibùdó inú àwọn mẹ́tẹ̀ẹ̀ta tá ń sọ fún ọ sanabi ló sọ pé ajá yìí tí mo àdìgún hati ń balẹ̀gẹ̀ ajá rẹ̀ yìí sanabi ló sọ pé mùsùlùmí lọ́ràn àbí ajá yẹn ló fún ọ ní ìbọn méjà bẹ́ẹ̀ àbí àdìgún hati ọgbọ̀rọ̀ jẹ́ kan náà mẹ́tẹ̀ẹ̀ta yìí. àwọn yìí ni ọgbà wáàhí yẹn ni ìdí tó fà tó fi sọ bẹ́ẹ̀ ìdí tó fà nítorí pé fẹ́ wípé àfikẹ́ máa ó sì ti mọ̀ pé hadith ajá tó ń mú wá yìí ìdá ọ̀rọ̀ ajá ní ń sọ sẹ́ńpẹ́ ajá ò ní tẹ́sílíyà tí ajá fúnra ara rẹ̀ tíyan bá nídìí ẹran sájá lè ṣe bísímìlá yìí láti lọ pẹ ẹran sẹ́ńpẹ́ ajá ò lè ṣe bísímìlá tí ó bá ní sí yìí ló fi jẹ́ pé ló fi sọ pé mùsùlùmí ló sì ran so nígbà tó ṣe wájá pé mùsùlùmí ló ran yẹn sẹ́ni tí wọ́n lọ ń wádìí ó lànà bí ajá pé ẹ̀rí nìyẹn ká máa wádìí ẹran tí mùsùlùmí tá a mọ̀ bá pa ó ní mùsùlùmí tá a mọ̀ ó sì ní sọ̀hábì ni àtúntì mọ̀ báyẹn kò yẹ báyìí nísìn so ọwọ́ abẹ́rẹ́ tí ma dàrú kò bá wù mí kí n play rẹ̀ ni àmọ́ torí pé mi ti àti ìyẹn mo ti kọ́tẹ̀ sí bíi no ó kìí rẹ̀ pé àwọn ni mo ní kọ́ kọ́ tàbí tó ti bá mi kọ́tẹ̀ náà ó máa clear mi báyìí ó ní mùsùlùmí ló lajá yìí wàláhi làzim eléyìí báyìí ọ̀rọ̀ burúkú gbáà ni ajá yìí kò sẹ́ni tó mẹni tó ní majhulu ni ẹni tó ní àmọ́ and nínú tọ̀bí inú ṣe sí ajá ni pé ajá lọ máa jẹjẹ fún rẹ̀ láì ṣe pẹ́ nìkan kan náà àìrí ẹ̀kọ́ ni jẹ́jẹ́ sì ní kọ́ ni kí gbogbo ajá ti ń bẹ́ẹ̀ lù àfi kọ́ pẹ́ nìkan lónìí àìmẹ́yẹ ajá tí ò ṣègèrè tí ò lólúwa àìrí ẹ̀kọ́ ni now tó bá jẹ́ sí pé sọ̀hábí lónìí ẹgẹ́ bó ṣe sọ pé sọ̀hábí náà ló lajá yìí mùsùlùmí ló lajá yìí náà ajẹ́ pé kò nídìí kó wulẹ̀ jẹ ajá yóò bá ti ẹran yóò bá ti jẹ́ wọ̀ ẹnu máa ni pé yọ̀ọ̀kà lọ bá sọ̀rọ̀ àbí tó lajá yẹn ni pé à nígbà tí mo bá tó o ṣe bísímìláì títí ẹ àbó o ṣe bísímìláì torí pé àwọn méjèèjì ni mo bá níbi àbí kẹrẹ́mẹ́bà àtòfò tọ̀ tó bá dẹ̀ ti rí báyẹn kí méjèèjọ ṣe wọ́n jọ pín ẹran yẹn nígbà tí wọ́n ti mọ àyàtọ̀ méjèèjì tó rí wípé ẹni yìí náà ò lè gbé ẹran yìí lọlé ẹran tájà tiẹ̀ bá pa ní dúkìá tiẹ̀ ẹran tájà alájà bá pa sínú dúkìá rẹ̀ lọ́wà so yóò lọ bẹ́ẹ̀ ni tó lajá yẹn pé àwọn méjèèjì mo bá ń bẹ̀ àlẹ́ sílé ìtọ́pa nígbà tó ti rí báwọn àwọn méjèèjì jájọ pín sí méjì àlẹ́ ẹ̀kọ́ ni kọ́ bàjẹ́ sí pé èmi gbé gbogbo ẹran ìyẹn lọ tọ́ bá yẹ pàjá rẹ lọ́pa ẹ̀tọ́ rẹ mo gbé yẹn tí wọ́n ní bá sì ní kí n gbé fún ọ lọ́pàá pàjá mi náà lọ́pa ẹ̀tọ́ mi gbé fún ẹ jájọ pé sí méjì gbàdájẹ kí ni láti máa jájọ panu àmì méjèèjì kò sí nǹkan tó jù bá ń lọ ó dẹ̀ lọ bèrè tó ṣe bísímìlá bí ó ṣe bísímìlá tàbí kárẹ́ mi sọ fún pétọ̀ lọ bèrè lọ́rẹ́ ń tó lajá ó ti wà ń bí àrí ẹ bàbá yìí kí wọ́n tún ka ìgbésí àyè bẹ́ẹ̀ mo bá ajá mi ní ẹ̀gbẹ́ ìlú ajá mi tì ní ilẹ̀ ẹ̀dọ̀dọ̀ bẹ́ẹ̀ ti fa wọ́n ti fa. tó bá yẹ kí ìròyìn máa wá sí lọ́dọ̀ ẹni tí ìròyìn mọ̀ ni tí ọ̀la ni mo wá yìí lọ́dọ̀ tí mọ̀ ni. ó wọ́n ṣe ní ìlà ìfẹ́ kílódùkù ètò yìí dìde kílódùkù kílódùkù adé lónìí èyí ọgbà tó play. bí a lè ṣe ìwádìí tó bá ìjọ sílẹ̀ gbogbo rẹ̀ mo bá ajá ní ẹ̀gbẹ́ ìdájá tó dì nílùú ẹ̀rọ ẹ̀dùnkùn ẹ̀ bá wọ́n ti bá. tó bá yẹ kí òní máa wá ìdílọ́dọ̀ ẹni tí èrò mọ̀ ni tí ọ̀la ni wọ́n wá jù lọ́dọ̀ tí èrò mọ̀ ni. ó wọ́n ṣe kúkú láì fi kílódùkù èkó yìí ti ní kílódùkù ajá kẹfì yìí lòkùnrin lónìí kílódùkù ọ̀rọ̀ ni so ó ní ajá kejì yìí mùsùlùmí ló sì ní sàábé lónìí ṣẹfẹ gbọ́ ó lájá kejì yẹn mùsùlùmí lónìí níbo ẹni kọ́ bá wa wá ẹ̀rí ẹ̀ jáde ibi tá a ti rí pé ajá kejì yẹn o mùsùlùmí lónìí sàhábí lónìí ṣé bá ní sí ẹlẹ́kejì kọ́. mùsùlùmí ló ń bọ̀ wá ó lè ó lè ń jẹ́ ilé alẹ́bí wa sọ̀rọ̀ yìí sọ̀rọ̀ pé wọ́n jẹ orúkọ kò dákẹ́ parí ìnáná sàmúlẹ́yìntà àlà àtẹ̀lẹ́dìgbà ràǹkùtà nàlà lórí. ajá tiẹ̀ lọ sí títì láì sí àtọ̀tọ̀ ìjẹ́ ajá tó bá yẹ wọ́n lè títì láì sí ọkọ lọ ní ẹni tó ní ọ̀sìn náà kẹta bá rẹ̀ nínú títì láì sí ìdílé. kò ní bí ìdílé mi. tọ̀nà wá dàbí ti bá àtijọ́ ti dà ìgbẹ́ tó máa gbé ya lórí táwọn nǹkan pé àjà á tó lè gbàdá rí àtàrí ìgbà àpapọ̀ bá ti. naam alhamdulilayi mo rò pé ẹ ti pé ó tún sọ ń bi ẹlẹ́ẹ̀kejì náà pé ajá kejì yẹn mùsùlùmí ló ní sọ̀hábí ló ní naam lẹ́yìn tá a ti ṣàlàyé ìdí tó fà á tó fi ń tẹnu mọ́ mùsùlùmí ló sọ̀hábí ló eré tó yẹ pé nínú àwọn ẹ̀rí gbogbo ẹ̀rí tẹ bá dẹ̀ rí kò sí ẹ̀rí kankan tó fi rinlẹ̀ wípé ajá ẹlẹ́ẹ̀kejì yìí mùsùlùmí ló torí kò sẹ́ni tó mọ ẹni tó lajá yẹn ṣé báyìí nìyí kò sẹ́ni kankan tó mẹ́ńtọ́ lajá yẹn wọ́n kàn bá níbi ẹran náà ni ṣé báyìí nìyí tó nígbà tán bá níbi ẹran yìí náà fi sọ wípé a irú ajá báyìí tóun bá ba níbi ẹran tó yẹ pé òun ò sì mọ ẹni tó ní ajá yìí òun wá bá níbi ajá àwọn pẹ̀lú ẹran tí wọ́n ti pa ṣé kí ni kóun ṣe ṣe ànábì ní kó mọ̀ jẹ ẹlẹ́ẹ̀kejì òun ni pé ẹ̀rí pé tẹ bá wo ọ̀rọ̀ yìí àdìyí ibùdó hátìmù ń béèrè béèrè lọ́dọ̀ gẹ́gẹ́ bí ẹni pé ó ń bèrè lọ́wọ́ ànábi pé tọ̀ tí nǹkan báyìí bá ṣẹlẹ̀ ìdájọ́ ẹ̀ tẹ̀wọ́n òun sọ bí gba wípé nǹkan ẹ̀ ti ṣẹlẹ̀ àdìbò hatim wá ó wá ní ẹni tó ní ajá tó pa ẹni tó ajá kejì yẹn mùsùlùmí ni náà eléyìí báyìí ó túmọ̀ sí pé ó fẹ́ da ọ̀rọ̀ yẹn rú nítorí àti gbé ìdájọ́ tó bá jẹ́ sí pé nítorí ọfẹ́ lò ní pé lo hadith lórí ká máa wádìí èèyàn tó ẹran ajẹ́ sí pé kò nídìí kẹwulẹ̀ sí yàtọ̀ láàrin mùsùlùmí tá a mọ̀ gbogbo mùsùlùmí gbogbo ẹran tá a bá ti rí tí wọ́n pa ó jẹ́ bọ́dà náà ni a gbọ́dọ̀ lọ́wọ́ ni nítorí pé wádìí lélẹ̀ rẹ̀ ká wádìí èèyàn kò sí tó sọ kí ẹ máa wádìí kódà tó wá rí dẹ̀lílù wípé ẹni tẹ́ ẹ̀ mọ̀ gan ẹ́ tọ́ pé ẹ wọ́n kà pé ẹran ni wọ́n sì gbé ẹran wá fún yín kò ní báyìí ní ti yìí tẹ́ bá ti rí pé mùsùlùmí ni wọ́n kò sí ẹ̀ẹ́ni torí pé ìgbà tí inú hadith wa ń ṣàyẹn wọ́n ní àwọn èèyàn kan tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gba Islam wọn a máa gbé ẹran wá fún wa a máa hálù wọn wọ́n ṣe bísímìlá wọn ṣe bísímìlá àmọ́ kí lára bí kan ṣe kan ṣe bísímìlá kan jẹ. ọ̀rọ̀ lórí hadith yìí wà kí ló fà á sí àwọn àfáà máa fi ń lò ó síbi al-aslu fi zaba eh, fi luhum at-tahrim wípé ìpìlẹ̀ nípa ẹran òní pé èèwọ̀ ni kí ló fà á òun ni wípé ẹ̀rí wípé ìṣe bísímìlà òun gángan onídàájọ́ rẹ̀ ń lọ lórí àdìsù yìí tá a bá fẹ́ pẹran ká ṣe bísímìlà ní àdìsù ibn Hakim ti bèrè lọ́wọ́ ànábi pé tóun bá rán ajá òun tóun ṣe bísímìlà yìí sí ẹ máa wọ àdìsù láti bẹ̀rẹ̀ tóun bá rán ajá òun

gẹ́gẹ́ bí ẹni tí ó fẹ́ kẹ́kọ̀ọ́ nípa irú báwo ni a ṣe lè jẹjẹ àti irú ẹran wo la lè jẹ ọba ní tó bá yẹ pé òun bá bá ẹran yìí ní ẹni tó yẹ pé ajá yìí ti jẹnu ẹ̀kọ́ ànábì ní kọ́ mẹ́jẹ mọ́ tóun ti kó ṣe bísímìlá yìí sí nítorí pé kí ni ẹran yìí ajá yìí ọ̀pẹ̀rẹ̀ yìí fún ọ ọ̀pá fúnra rẹ̀ ni ó dìdájọ́ ẹlẹ́ẹ̀kejì àbí ìdájọ́ aláwọ̀ kan ni pé jẹ́ tó bá yẹ kó bá bá ṣe bísímìlá yìí tó sì bá ajá yìí lẹ́ni tí ò jẹnu ẹran yẹn rárá ajẹ́ pọ́pá fún ọ nìyẹn ìdájọ́ ẹlẹ́ẹ̀kejì ni pé tó ọmọ wá sọ bísímìlá yìí sí àwọn gbà tó débi ajá yìí orí pé ajá yìí ti jẹ́nu ẹran yìí ọ gbọ́dọ̀ jẹ́ torí pé ajá yìí ọ̀pẹ ẹran yìí fún ọ pa fúnra rẹ ni ìdájọ́ ẹlẹ́ẹ̀kẹta wá ni pé ọwọ́ bá ajá mi pẹ̀lú ẹ̀ ó ṣe bísímìlá yìí sájà ń tòótọ́ nígbà tó ràn nígbà tí ọ̀pẹ̀ran tó débi ẹ̀ tó pẹran sí ọba ajá mi pẹ̀lú ẹ̀ àrẹ́bí lọ́gbọ̀rọ̀ jẹ́ kí lọ́ba anábì ní li'annaka sammayta li'annaka innama sammayta ala kalbika nítorí pé ajá rẹ ló ṣe bísíláì lé lórí ẹ máa wo ìdájọ́ bísíláì ni òun ló ń lọ kìí ṣe ìdájọ́ ẹni tó pa ẹran ìdájọ́ ṣe tẹ́símìyà gẹ́gẹ́ lórí ẹran tá a pa ni anábì ní nítorí pé ajá rẹ tó rán òun ló ṣe bísíláì lórí walam tusammi ala akhar nínú riwaya mi walam tusammi ala ghairihi ó ṣe sórí ajá mi ìtọ̀ bá ń bẹ̀. a jẹ́ pé ńlá ìtọ́fà tí anábì fi ní kọ́mẹ́jẹ ẹran yẹn ni wípé ajá ẹlẹ́ẹ̀kejì tó bá níbi ẹran yẹn kò sí tẹ́símíyà lórí ajá yẹn o ṣe bísímílà sórí ajá yẹn ẹjọ́ ọ̀nà náà máa ń sìn ńlá nìyẹn àmọ́ ìdí tó fàtà níbi kọ́ mẹ́jẹ ajá nìyẹn ó túmọ̀ sí pé ajẹ́ sí pé ọ̀rọ̀ bísímílà yìí ọ̀rọ̀ ìdájọ́ bísímílà òun ni ń naam nígbà tá a tó ọmọ ilà sáré bìbí ní kọ́mọ jẹ́ nítorí pé àrẹ́bí ni lè anaka ìnáma sàmẹ́ta àlàkẹ́lbìkà wàlám tó sàmì àlàrọ̀ ìrìhì wàfí ìrìwáyà wàlám tó sàmì àlàáhọ̀ ó ṣe bísímìláì sórí ẹlẹ́ẹ̀kejì tọ̀ nígbà tó wá ti rí báyẹn ọ̀ wá mẹ́rin tó pa nínú méjèèjì kí ló dé tó tẹ̀lé yẹn ó ti rú ọ lójú àbí nígbà tó ti rú ọ lójú yẹn ìdájọ́ ìdájọ́ tó bá ti rújú òun ni pé gbèjù sílẹ̀ tàwárù àìn nítorí pé tó bá yẹ pàjá rẹ̀ lọ́pàá tó bá jẹ́ sọ́jà haram tó bá yẹ pàjá kejì lọ́pàá pa tí ò ní bísí lórí tó bá jẹ́ ọjà haram ẹ̀fẹ́ ọjà haram ó ti jẹ́ haram ó ti wá di nǹkan méjì anábì wa sọ yìí anábì rẹ̀ ti sàlàyé fún wa tẹ́lẹ̀ tẹ́lẹ̀ pé alhalalu inna alhalala bayyinun wa inna alharama bayyinun dájúdájú tó jẹ́ halal ó gojú hàn òun náà ni ajá téèyàn bá pa téèyàn bá ṣe bísí láì tọ́pẹ́ràn yẹn tó sì pa ẹran yẹn tó ò bá kọ́ jẹnu ẹran yẹn tó yẹ pọ̀ nìkan lọ bá ń bẹ̀ halali nìyẹn wà báyìí ó clear. wà inna al-harama bayyinun eléyìí tó sì jẹ́ ìwọ̀ náà clear òun ni pé kí o bá ajá níbi ọ̀rọ̀ ajá yìí ni o kó o bá kí o ti jẹ nínú tó ti jẹnu ẹran yẹn èèwọ̀ nìyẹn má ó clear. tàbí kó sí pé ajá tí o bá tó pẹran yìí ajá tí òní bísímilláhì ìyẹn náà clear wà baynahuma umuru mustabihat láàrin haram àti halali àwọn àlámọ̀rí tó rújú bẹ́ẹ̀ òun náà nínú nǹkan tó ṣẹlẹ̀ sí nínú nǹkan tí àdí ìbùnà àti òmèrè ń tó ni pé ọmọ bóyá halali ni ọmọ bóyá haram ni nítorí pé ajá tí ó tó ṣe bísímiláì lé lórí bẹ́ẹ̀ eléyìí tí ẹ ò ṣe bísímiláì lé lórí bẹ́ẹ̀ ẹran yìí ti kú kalẹ̀ kò dẹ̀ ṣe bí ajá léèrè pé wọ́n lọ́pàá náà gẹ́gẹ́ bí jàbàtà ṣe mọ̀ yí pé ajá yìí sọ ààbà lọ́rọ̀ èyí tí mo mọ̀ quiet alright ni pé yóò jẹ́ pé lọ́dọ̀ ajá yìí ni jàbàtà ti bèrè ọ̀rọ̀ yìí nítorí pé ànábì kọ́ sọ àdí ìwòrán hátìm kọ́ sọ jẹ́mílẹ́bì ajá ló fún jàbàtà lérò torí pé sọ́ọ̀sì mẹ́ta tẹ̀ lè gbọ́ náà yẹn ẹnu kẹ́ lọ́dọ̀ ànábì ẹ lérí àdìsí kan táwọn ti ní sọ̀hábí ló lajá yìí mùsùlùmí lónìí àdìsí ìwòrán hátìm ò ọ̀ní ẹlẹ́ẹ̀kẹta lókùn jẹ́ ti gbọ́ ọ̀sẹ̀lẹ́jẹ̀ ní látọ̀dọ̀ ajá mo rò pé òní jàbàtà ti gbọ́ tí ọba ti wá gbọ́ lẹ́ràn mẹ́rẹ̀ta ọgbà wá yìí látọ̀dọ̀ ṣètọ́ nìyẹn kò yẹ báyìí nìsín náà o tún wá rújú ajá tẹ̀ ṣe bísímìláì wà ń bẹ̀ sí ọ wà ń bẹ̀ eléyìí tẹ̀ ṣe bísímìláì lé lórí ọ wà ń bẹ̀ ẹ wàá mọ eléyìí tó pa nù ó wá ti rú yín lójú ẹ̀mí lè tọ́pa náà méjì wa baynahuma umuru mustabihat la ya'lamuhunna kathirun minan nas arábìnrin ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ́ famani tako shubhat ìwọ tó bá wá páyà ìtòrújú ìtò sáfún pàkọ́lì sábà àlìdínihi wà ìrìbìhì òun ni fatuwa tààrà bí ti fún pé ó ti ṣe ìfọ̀mọ́ ẹ̀sìn rẹ kúrò níbi haram nìyẹn ó lè jí sẹ́yìn fọmọ ìsàfọmọ ọmọlúwàbí rẹ kúrò níbi tọ́lọ̀ ọba àlejò láti eléwọ̀ nìyẹn. wọ́n máa wákọ̀ àfi ṣubuhat ẹni tó bá wà lè kó sínú ṣubuhat fàkọ́ọ̀dì wákọ̀ àfi haram irú ẹni bẹ́ẹ̀ ti kó sínú haram nìyẹn ó túmọ̀ sí pé ntòrújú ni. jamaa wa mọ̀ yí pé nígbà tí ọ̀rọ̀ ìdájọ́ èèyàn tó rú àwọn sọ̀hábà lójú kí lànà ìbìnú kẹsẹ̀ ẹ bá mi lọ. àní hadith wa ń ṣàtẹ tó wà ní sọ̀rọ̀ Bukhari pé àwọn èèyàn kan bẹ tó ń pé hadith wa hadith bi shirk wọ́n ẹ̀jẹ̀ gba islam ní láti wọ́n ti kọ́ ẹ̀jẹ̀ kó nu ẹbọ ni yàtú nana bi laham wọ́n máa mú ẹran wá lánàdìrí kí ètò ẹ̀ lánàdìrí wọ́n àmà orú wọn lójú àbí lánàdìrí àzẹ́kẹ̀rù sinallahi alayhi amla tí wọ́n ṣe bísímìlá ilé lórí àbí wọ́n ṣe bísímìlá ilé lórí àmà nígbà tó pé èèyàn làwọn mùsùlùmí ni wọ́n al-aslu fihim al-adala ìpìlẹ̀ tí wọ́n ní pé ẹgbẹ́ sí pé wọ́n ṣe bísímìlá lórí ẹ̀ tẹ́ ẹ bá tiẹ̀ wá ẹ̀yẹ wá ṣe bísímìlá ẹ̀ jẹ́ eventually tí wọ́n bá tiẹ̀ wá padà wá lọ ṣe ẹ̀ lẹ́sẹ̀ tí torí pé sammullaha antum wa kulu ìdájọ́ tèèyàn tí ó rú wa lójú tó ṣe bísímìlá àbí ò ṣe bísímìlá tó sì jẹ́ mùsùlùmí kí láàrin mi ní ká ṣe ìdájọ́ ọ̀tajà tó ń rúwa lójú tí ò tiẹ̀ sí bísímìlá gẹ́gẹ́ tó lè ṣe tá a ti mọ̀ pé eléyìí báyìí ò ní bísímìlá yìí àwọn àǹdá òdì pé tájà ìṣe bísímìlá bí òṣè bísímìlá ẹ̀kọ́ ẹ̀jẹ̀ ọ̀nà sábà nìyí tó bá jẹ́ òun lọ́lọ́ pa tí a mọ̀ pé haram ní pọ́nbélé nígbà yẹn kí lànà ibi sọ yẹn ànábì ni ẹ ò gbọ́dọ̀ jẹ ó túmọ̀ sí pé ìdájọ́ èèyàn yàtọ̀ sí kíni ìdájọ́ ajá ọ̀dàjọ́ ọ̀dàjọ́ ọ̀dàjọ́ àfáàjà bàtà má lu ẹ̀rí papọ̀ fáwa àkínsàmọ́kùnmẹ́kọ̀ àkínsàkọ̀dà kò yé báyìí nísìn so tọ́lá yẹ fún wa lẹ́rìí fún wa lẹ́rìí tó clear èwo ni kọ́ máa fún wa láwọn ẹ̀rí tó yẹ pé kọ̀ lọ síbi tó ń wí kò yé báyìí nísìn anabi ni kama jẹ mo ti ní wa bainahuma umuru mustabihat la ya'lamuhunna kathirun minan nas alákọ̀ọ́kọ́ nìyẹn nínú ẹlẹ́ẹ̀kejì ni pé àwọn àbá ní kọ́ ayídà kan ó dẹ̀rin lẹ̀ ọ̀tà kọ́rọ́rọ́ ni usul wọ́n ní ìlà tàyà rọgọl mubihu إذا تعارض الحاضر والمبيح قدم الحاضر على المبيح إذا تعارض الحاضر والمبيح قدم الحاضر على المبيح كيف تواري oni pe ti nkan ewo nkan to je haram to ba ti le daru papo to ba ti le pẹ̀lú nǹkan tó jẹ́ ẹ̀tọ́ ẹ wá ma èwo nínú méjèèjì ǹjẹ́ èwo ni kíní ni àbẹ́tọ́ ni kò yẹ báyìí sì ó ti dàrú papọ̀ ìdájọ́ òsù ìdájọ́ ìdájọ́ sẹ̀ríà ni pé eléyìí tẹ́sì síwájú tẹ́ lò ó ní pé kíní yẹn ẹ gbà pé ìwọ ni kí ló nǹkan tó fà ni wípé tẹ́ ẹ mọ̀ wípé almobi ní tó ṣe nǹkan lẹ́tọ̀ọ́ fún wa pé kíní yẹn lè jẹ́ ẹgbẹ́ ọ̀sán máa pé halal ní àlìjẹ́ nìyẹn tí n bá jẹ halal ntọ́ jẹ halal tí n bá jẹ ẹ̀ṣẹ̀ wo ni mo ṣe mi n lẹ́sẹ̀ àbí carrot halal ní àbí kìí ṣe halal tí mi n bá jẹ tẹmọtẹlọ́n náà ẹ̀wà ráìsì tẹ̀mọ́ òwúrọ̀ àwọn nǹkan báwọn halal ní tí n bá jẹ mi àbí ṣùgbọ́n alhàlírù ntọ́ bá ti jẹ́ èèwọ̀ tí n bá lọ jẹ́ mọ lẹ́sẹ̀ àbí mi lẹ́sẹ̀ tí n bá gbèjù sílẹ̀ tí mi ń jẹ́ mo fọmọlá àbí mi àbí mi fọmọlá àbí mi mọ́. naam nígbà tó yẹ pé tí n bá gbé ntọ́jẹ́ mo bá hù tì sílẹ̀ mi ń lẹ́sẹ̀ ẹ̀sìn ọ̀nà máa ń sìn tó yẹ pé tí n bá jẹ haram mo lẹ́sẹ̀ tí nǹkan báyìí bá ti pa tó bá ti papọ̀ àjẹsí pé gbé nǹkan ẹ̀jù sílẹ̀ láti sá fún ìjẹ́ haram torí pé tó bá yẹ haram mo lẹ́sẹ̀ àmọ́ tó bá jẹ́ mùbá tó bá gbèjù sílẹ̀ gan pẹ̀lú bí sàn nǹkan yẹn ti jẹ́ mùbá nǹkan tó tọ́ tó yẹ hàlà tó o bá jẹ́ gan ọ̀ lẹ́sẹ̀ tó bá lọ jẹ́ tó bá wà lọ jẹ́ haram ó ti lẹ́sẹ̀ ayé pé ìdájọ́ ti ti haram ó ní agbára ju ìdájọ́ halali lọ káì ó ti clear kò tí ì yé dáadáa nǹkan halal àti nǹkan haram èwo ló lágbára ju méjèèjì haram lágbára ju halali lọ haram ní agbára jù torí pé nǹkan halal tí ìbá tí ìbá ṣe ọlọ́run bá ṣe nǹkan lẹ́tọ̀ fún mi pé inú yìí tọ́ láti máa ṣe tí ìbá ṣe nǹkan yẹn kò ní báyìí nísìnyí mi ń sẹ́ lọ́wọ́n ọba ọlọ́run bá ṣe lẹ́tọ̀ fún mi kí n dé fìlà tí ìbá dé fìlà tí mo sẹ́ lọ́wọ́n ọlọ́run bá ṣe lẹ́tọ̀ fún mi kí n wọ bàtà tí ìbá wọ bàtà tí mo sẹ́ lọ́wọ́n tó bá ní sèyí so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn nǹkan tọ́lọ ọlọ́run bá ṣe lẹ́tọ̀ fún mi kí n gbọ́ mọ́tò tí n bá ní mo fẹ́ fẹsẹ̀ rìn sí mo sẹ́ ẹ́ mi ń sẹ́ ọba tó bá nísì àmọ́ nǹkan tó jẹ́ èèwọ̀ tó máa bàlẹ́ kíláṣí eléwọ̀ lémi lórí tí n bá tiẹ̀ mọ̀ sẹ́lá àbí mi sẹ́lọ̀ tí méjèèjì bá ti wá lè papọ̀ ọmọ èwo nínú méjèèjì ǹjẹ́ tọ́ ni àbí èèwọ̀ tó o bá rọ̀lú tó o bá rọ̀lú tó bá jẹ́ èèwọ̀ ọlẹ́sẹ̀ kò lè báyìí nísìnyí nígbà tó ti wá rí báyẹn a jẹ́ pé nítorí àti sáfẹ́sẹ̀ mọ́rọ̀ lù tì í dànù nítorí pé tó o bá kú tì í dànù tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà títì dànù rẹ̀ òkè ń tẹ̀sẹ̀ fún ọ kò yẹ báyìí nísìn ṣíṣe rẹ̀ ló lè jẹ́ ṣẹ̀tọ́ báyìí pé wọ́n ni wọ́n ni idha ta'arada al-hadiru wal-mubihu quddima al-hadiru ala al-mubih kò yẹ báyìí nísìn quddima al-hadiru ala al-mubih naam ilé ìbáyìí lọ́pàá ló fi jẹ́ sí pé nígbà tí nǹkan yìí ti ta'arada ajá yìí tó ẹran yìí tó ṣe bisimilayi àmì ajá sí lórí mubihun ajá tó lẹ́ẹ̀kejì tí ò ní bísímìláì lórí áńgírù nìyẹn nítọ́ sọ ẹran ẹ̀ dèwọ̀ ni àbẹ́ẹ̀kọ́ ni méjèèjì ti wá papọ̀ kí láti akọ̀dàmà áńgírù àìlẹ̀mọ̀bí àti ilé ìtọ́jú ìwọ̀ àti síwájú lórí kíni eré ìtọ́ jẹ́ ẹ̀tọ́ nítorí bá a sá tẹ̀ nítorí pé tá a bá lọ sí eré ìtọ́jú wọn ẹ̀ lànàbì sọlọ́ sọ sọ pé wọ́n mọ jẹ́ nítorí pé ajá rẹ̀ ló ṣe bísímìlà lórí o ṣe bísímìlà lórí ajá mi sọ eléyìí báyìí ó jẹ́ ìdájọ́ ti alájáde ṣé wàá rí bó ṣe wá ṣẹlẹ̀ níbi ìdájọ́ ti alájá yẹn the same ṣókùn náà lọ́wọ́ fún ìdájọ́ tó ní ọlọ́fà méjèèjì àdìsù kankan náà ni ló jẹ́ pé àwọn àfáà máa ń kó papọ̀ nínú ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹran pípa ni kílẹ̀ àdìsù ẹlẹ́ẹ̀kejì anábì ní tó bá ta ọfà tó ta mẹ́ran ẹran ìgbà tó ta ọfà mẹ́ran yẹn ọwọ́ ń wá ẹran yẹn yìí bọ́ sí nígbà tó rí ẹran yìí ẹran yìí nínú odò ní kọ́ ọmọ jẹran yẹn nítorí pé ọmọ èwo ló pa ẹran yẹn nínú méjèèjì ìjẹ́ ọ̀fà tó ta tó ṣe bísíláyì ló pa ẹran yìí sẹ́ran yìí ti kú kó tó bọ́ọ̀nù odò ni àbígbà tó bọ́ọ̀nù odò ló mú mi yóò kú sẹ́mi yìí pé báyìí pé ọ̀fà tó ta ló bá pa tó ti kú kó tó bọ́ọ̀nù odò tó sú ọ̀yẹn dáadáa pé ẹran yìí ti kú kó tó bọ́ọ̀nù odò halal ni fún láti jẹ àmọ́ tó bá yẹ pé omi ló mú kú òkú mẹ́tẹ́ ni tó gbé omi ò ní tẹ́síyà kò ní bísí láì kankan tí ó ṣe sí ẹran tó bá yẹ pé omi ló mú kú òkú mẹ́tẹ́ ni. now nígbà tó ti wá jẹ́ pé ọ̀ọ́mọ́rú ikú olókùnú méjèèjì ó ti rú ọ lójú arábìnrin kọ́ mọ́jẹ abẹ́ẹ̀kọ́ ni nítorí hadithu alhala inna alhalala bayyinu tá a kà síwájú àti ọ̀rọ̀ nípa قائدة إذا تعرض الحاضر والمبيح كل دفع ما, نه... ما أمرتكم به فأم ما نهيتكم عنه فاجتنبوه وما أمرتكم به فأتوا منه ما استطعتم حديث هو لأنه دليل كمان لوري إذا إذا إذا تعرض الحاضر والمبيح قدم الحاضر على المبيح نعم على كل حال eléyìí إذا kankan كان ló wà fún olódò ajá kò sí nǹkan tó fà á ju wípé àti ajá àti odò wọn ní tẹ́síníyà kankan tí wọ́n sì sórí ẹran ó yàtọ̀ fún ẹran tí mùsùlùmí pa tá a mọ̀ yín pé mùsùlùmí ìntàfíì rìnlẹ̀ fún ni pé ó ṣe tẹ́símíyà àyàfi tó bá gbàgbé tó bá dẹ̀ gbàgbé tí ò ṣe tẹ́símíyà tó ti yé báyìí nísìnyí so hadith ti jẹ́ kó yọ wí pé àbí ẹni yìí àmọ́ bóyá ó ṣe bísímíláì àmọ́ bóyá ó ṣe bísímíláì àbí ó ṣe bísímíláì irú ẹni yìí hadith ti jẹ́ kó yọ wí rẹ̀ ṣé báyìí nìyí so ó yàtọ̀tọ̀ síra wọn so hadith mẹ́tẹ̀ẹ̀ta tó máa ń lò náà nílé báyìí so lẹ́yìn mẹ́tẹ̀ẹ̀ta yìí yanni hadith méjèèjì tó máa ń lò rí àti àyà Qur'an ti amúwálá kọ̀kọ́ yìí inshallah ta'ala lẹ́yìn mẹ́tẹ̀ẹ̀ta yìí kò sí nǹkan kan míì mọ́ ìbáta bá jàmbá sọ nínú àwọn nǹkan tá a ti pílẹ̀ yìí wípé àwọn hadith mẹ́tẹ̀ẹ̀ta hadith méjèèjì àti àyà Qur'an yìí so tó bá ti lè yanjú ẹ̀ tó bá nísìnyí ajá pé wọ́n rán náà lọ àmọ́ wọn àlè yanjú ẹ̀ tàn bá ti lè yanjú ẹ̀ àdìsí ajá máa ń dúró síyàn lọ́rùn ọ̀làdìsí ajá máa ń dúró síyàn lọ́rùn ni ẹ̀rọ àwọn kí ni ó rújú bí àdìsí ajá báyìí níbo ló dúró sí ọrùn wo ló dúró sí báyìí kò dàrú kankan kò àdìsí ajá ò dàrú mọ́ rárárá níta ń sọ ni pé àní mùsùlùmí tó pa ẹran ṣé a máa wádìí síwájú ká tó jẹran mùsùlùmí yẹn àbá àníwádìí òun lànà bí sọlọ́ọ̀sán sọ bákan náà àwọn àhàdìsì míì tó wá wà yóò sọ pé insha Allah ta'ala òun lákò wá lọ́la tàbá kó àwọn àhàdìsì wá lọ́la àti ọ̀rọ̀ àwọn àfa súnà tí wọ́n fi ṣàlàyé àwọn nǹkan wọ̀nyí àti ìkàkúkà tí a bá jàbàtà ń kà lórí ọ̀rọ̀ àwọn àfa súnà yìí nítorí pé jàbàtà ó ka fatawa hawi ti Sheikh Al-Albani ó lè kà ó lè tún tukutu pẹ̀lú àyè because ẹ mọ̀ pé ṣe rí ìgbà míì tẹ́ bá ti téèyàn bá ti lè téèyàn bá ti lè tọ́ra ẹ̀ bọ̀ wàhálà tí ọ̀bá rọ̀nà lọ́mọ yọ̀dà sírọ̀pù ni o wàláì yọ̀dà sírọ̀pù nítorí òun gán mọ̀ pé kọ̀ wọlé yọ̀ mọ̀ wí nítorí pọ̀ mọ̀ pé ọ̀nà kan tóun lè fi rọ́nà àbáyọ nìyẹn kóun sá wí kinní kan because èmi mọ̀ mọ̀ dáadáa wípé àwọn gan ò ní jẹ wọn wàláì àbí tọ́ba tọ́ba tọ́ba tó bẹ̀ jẹ́ máa yọrù mi ọbẹ̀ rẹ̀ dẹ̀ wá lọ́la <laughs> jẹ́ máa yọrù mi ọbẹ̀ rẹ̀ dẹ̀ wá wọ́n. wọ́n ń ta ẹlẹ́dẹ̀ ní múbọ̀ wọ́n ń ta ẹlẹ́dẹ̀ ní sílá ń pè é òbórodù bẹ̀ ojoojúmọ́ ní wọ́n ń pẹlẹ́dẹ̀ ẹ má wùlẹ̀ jẹ́ rárá ẹ̀ wá ẹ jẹ́ bá yẹ omi ọbẹ̀ rẹ̀ wá jẹ́ àbí kò ní àbí kábà yín kábà yín kábà yín ti ajá fún náà ò ní jẹ́ lè ní ẹ kó wọ́n kéèyàn máa mú àdìsí omi omi tá a fi ń sàrò àlá tá a fi ń ṣèmára ìdájọ́ pé ẹ lè fi omi ṣe ìmára pé ìpìlẹ̀ omi ni pé ntọ́ títẹ̀ fi rí wípé kí ni o àwọn ẹ̀gbin kó sínú ẹ̀.